ẹ̀yin èèyàn ilé ìwòran ṣiṣẹ́ àlàáfíà ni a bá yín gbogbo lé ń kọ́ gist tèmi wọ́n ní kábíyèsí ní kí mariam kó kúrò nínú palace àwọn nítorí pé mariam ó fẹ́ bíríngì frame tí kábíyèsí gbé sí private living room wọn ti Queen Naomi ó fẹ́ bíríngì ẹ̀ dáhùn ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn ẹ káàbọ̀ sí orí Mashola Gist TV o gbogbo lé ń kọ́ ṣé dáadáa la bá yín a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist àti politics àti gbogbo nǹkan tó ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà orúkọ mi ni mashola mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi ọlọ́run elédùnmarè á máa ràn yín lọ́wọ́ ẹ subscribe o ẹ share ẹ like god will bless you ẹ̀yin èèyàn lé wọn ní bí Mariam ṣe gbéra nìyẹn o wọ́n ní bó ṣe gba inú private living room kábíyèsí lọ nìyẹn o wọ́n ní tẹ́ bá dẹ̀ ti kọjá wípé living room wọn lẹ máa gbà. ṣé dẹ̀ mọ̀ pé kábíyèsí ti gbé frame Queen Naomi sí living room yìí àti Tadéníkáwò tá a sọ fún yín pé twenty five carat gold ni wọ́n import láti fi ṣe. ẹ rántí pé ìgbà tí wọ́n gbé kúrò tẹ́lẹ̀ ẹ pé nítorí àǹtí wa héènì ọjọ́ kan náà ni kábíyèsí lọ́ọ́ kú tí wọ́n bẹ̀rẹ̀ sí clean ẹ̀ tán clean ẹ̀ tán clean ẹ̀ àdẹ̀mọ́ nǹkan tó fẹ́ẹ́ fi ṣe ṣàdédé ni kábíyèsí bẹ̀rẹ̀ sí ọ̀dà import twenty five carat gold frame wọ́n ní láti Italy ni wọ́n ní bí kábíyèsí ṣe frame ẹ̀ nìyẹn tó ní kán wá install ẹ̀ sára ògiri àti ti ọmọ wọn wọ́n ní bí àǹtí wa m ló ṣe wọnú palace kábíyèsí nìyẹn o nínú private living room wọn èyí tí wọ́n ń decorate fún queen naomi wọ́n ní bó ṣe lọ́bẹ̀ nìyẹn tó fẹ́ yọ tó fẹ́ dámèjì kìíní fírèmù yìí wọ́n ní kì í ṣe nǹkan kékeré o wọ́n ló fẹ́ dámèjì ẹ̀ pé ó ń try ṣé mẹ́ pé bóyá ó ti gbàgbé pé wọ́n ní kámẹ́rà bóyá ó ti gbàgbé kámẹ́rà dẹ̀ wà tó ń wo gbogbo nǹkan tó ń ṣe wọ́n ló fẹ́ yọ tó fẹ́ destroy Hmm. ẹ̀yin èèyàn lè kì í ṣe nǹkan kékeré. Ṣé mọ̀ pé ó rò pé kámẹ́rà yẹn sì bàjẹ́ ni? So nǹkan tó fi lọ ṣe nǹkan tó ṣe nìyẹn. Kò dẹ̀ mọ̀ pé kábíyèsí ti tú kámẹ́rà yẹn ṣe wọ́n ò sọ fún wọn. Ṣé ó ti yé yín? Ṣé mọ̀ pé kábíyèsí ti mọ irú àwọn ìyàwó burúkú tó fẹ́? Nínú wọn ni Mariam, àǹtí Wahab àti Yé. So wọ́n ní wọn ò mọ̀ pé wọ́n ti ṣe kámẹ́rà yẹn. Wọ́n ló wá fẹ́ destroy. Ó fẹ́ destroy beautiful twenty four carat gold frame yìí kò ń ṣe nǹkan tó tó easy o honestly ẹ̀yin èèyàn wa nǹkan tí kábíyèsí ń gbà ní ọwọ́ Mariam kì í ṣe nǹkan tó bójúmu rárá wọ́n ní bó ṣe kúrò ní Charlotte ẹ̀ báyìí tó wọ ibi tí picture Queen Naomi wà báyìí ó kàn fẹ́ pull ẹ̀ down ni wọ́n ní kinní yẹn dẹ̀ heavy gan ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan tó kì í ṣe nǹkan tó easy rárá wéètì kínní yẹn pọ̀ débi pé kò lè pull ẹ̀ down ṣó ti yé yín wéètì ẹ̀ pọ̀ ó fẹ́ destroy kínní yẹn but wait kínní yẹn ti pọ̀ torí bó ṣe install ẹ̀ inú igi inú inú igi tán fi ṣe ó ti wọ inú kọnkéré lọ wọ́n build ẹ̀ sínú ẹ̀ ni wọ́n ní bó ṣe fi kínní yẹn sílẹ̀ nìyẹn nígbà tí ò lè ṣe ò dẹ̀ mọ́ pé kábíyèsí ti rí i nínú kámẹ́rà. Hmm èèyàn burúkú ẹ̀yin èèyàn lé hmm. wọ́n ní bó ṣe fi kinní yẹn sílẹ̀ nìyẹn o ló bá lọ sí ibi tó ti fẹ́ lọ jókòó ipò ń fẹ́ rí kábíyèsí kábíyèsí ò sọ nǹkan kan wọ́n fi sílẹ̀ ìgbà tó wá di ọjọ́ kejì wọ́n wá pè Miriam wọ́n wá ń bi pé kí ló wá ṣe nínú living room àwọn private living room àwọn ṣe mọ̀ pé gbogbo wọn ló ní living room gbogbo wọn ló ní kitchen wọn ń wọ private living room kábíyèsí anyhow àfi tó bá jẹ́ pé kábíyèsí ní special guest so wọ́n wá ń bi pé kí ló wá ṣe níbẹ̀ wọ́n ní kábíyèsí ní kí ló wá ṣe nínú living room àwọn wọ́n ló wá ní òun wá rí kábíyèsí ni ṣùgbọ́n gbà tó rí i pé wọ́n busy òun wá lọ torí òun rí pọ́n wà lórí fóònù ló ń fi lọ pé òun á rí wọn létà hmm, kábíyèsí ni kábíyèsí bíi pé kí ni nǹkan tó o ṣe nígbà tó dé living room mi wọ́n ní Mariam ní òun ò ṣe nǹkan kan òun ò ṣe nǹkan kan wọ́n ní kábíyèsí bá bẹ̀rẹ̀ sí sọ gbogbo nǹkan tó ṣe fún un wọ́n bẹ́ẹ̀ nu ẹ ṣe wọ ò nìyẹn kábíyèsí ni mariam ò lè change láéláé ipe gbogbo inú ẹ̀ akéèké ejò ni ipe kò nífẹ̀ẹ́ Queen Naomi láti bí síbẹ̀ yẹn ipe frame táwọn fi owó iyebíye lọ ṣe ó fẹ́ bàjẹ́ ipe àpàní arúngun ni ẹ hmm. ẹ rántí ìgbà tí wọ́n jólé náà ṣe mọ̀ pé wọ́n ṣe jólé yẹn gbé nìyẹn tí kábíyèsí ò gbé ìgbésẹ̀ kankan lórí ọ̀rọ̀ ilé yẹn nítorí wípé gbogbo nǹkan tó bá nídìí ẹ̀ wọn ò lè sọ síta wọn ò lè sọ síta ẹ̀yin èèyàn lé báwo ni odindi ìyàwó tí wọ́n fẹ́ tó jẹ́ pé wọ́n ní pé àwọn fẹ́ olórí báwo ló ṣe máa máa destroy nǹkan nínú palace mi ìgbọ́rú nǹkan báyìí rí láyé mi àyèkáyè má gbà ẹ̀ àyèkáyè má gbà ẹ o wọ́n ní kábíyèsí bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí i pé irú èèyàn wo ni ẹ irú ẹ ṣe kún fún ejò àtàkékè báyìí kí ló dé tó jẹ́ pé òmọjú kó má destroy nǹkan lọ kí ni picture yẹn ṣe fún ẹ ṣé living room ẹ làwọn gbé sí ni ṣébi tó wà ṣó ń ní ẹ lára ni ṣó ń kẹ́ ẹ lára ni kí ni wàhálà tiẹ̀ pẹ̀lú picture ọ̀rọ̀ yẹn du kábíyèsí o kì í ṣe nǹkan kékeré wọ́n ní kábíyèsí ní kí àwọn tó di ojú àwọn nísìn nísìn àwọn fẹ́ kó kúrò nínú palace àwọn o àwọn fẹ́ kó kúrò nínú palace àwọn right now wọ́n ní nǹkan tó ya everybody lẹ́nu lórí ọ̀rọ̀ kábíyèsí ni pé the way bí kábíyèsí ṣe ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta ah, action ni action ni kábíyèsí bá dé lẹ́nu ọjọ́ mẹ́ta pé kábíyèsí ò bá wọn ṣeré rárá wọ́n fún wọn ní action ní back to back so wọ́n ní wọ́n ya wọn lẹ́nu nígbà tán ní kí kábí kí Mariam kúrò ní palace àwọn ní ìsìn wọ́n dẹ̀ ń fi action sọ ni pẹ̀lú ìbínú àǹtí wa hmm, kò yí zi o ẹ̀yin èèyàn lé wọ́n ní kábíyèsí ní ní living room àwọn yìí àwọn ò tolerate olórí kọ́kọ́ kó wọbẹ̀ mọ́ pé none of them should come into that living room anymore wọ́n ti pàṣẹ àṣẹ́dẹ̀ ti ẹ̀yìn èèyàn lé bó ṣe ní kí Mariam jáde nínú palace nìyẹn o with immediate effect ní gbogbo nǹkan tí àwọn èèyàn ń sọ ni pé mariam ló ń kọ̀ sí gbogbo wàhálà nu palace o òun ló jẹ́ kí kábíyèsí máa treat àwọn ẹni a ò wípé mariam ò kí ń listen wípé wọn ò dẹ̀ mọ nǹkan tó dé tí kábíyèsí ò tí ì lè dànù látijọ́ tí kábíyèsí fi sílẹ̀ wípé ìwà ẹ̀ kò tiẹ̀ dá rárá ni wípé gbogbo nǹkan tó máa ń ṣe ni kò destroy nǹkan wọ́n ní gbogbo nǹkan tó máa ń ṣe nìyẹn ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ ni ta ni ká mú wá fún yín bí mo ṣe sọ àlẹ́ ni mi ìbá kábíyèsí gbénu pálàsì ọlọ́run elédùnmarè a máa ran gbogbo wa lọ́wọ́ etí tó ń gbọ́ mi ọwọ́ yín òkè òkè ló máa máa lọ kò ní lọ ìsàlẹ̀ láéláé please share this video like and subscribe god bless you all.